ìyẹn ni pé ẹni tí ọlọ́run la ẹ̀sìn bọ̀ lọ́rùn step one tó máa gbé ni pé yóò lọ ṣe àtúnṣe ìgbàgbọ́ rẹ̀ irú ìgbàgbọ́ tí Islam fẹ́ kó ní ló máa ní àwọn ìgbàgbọ́ rádaràda àwọn ìgbàgbọ́ ọ̀rọ̀ àwọn ìgbàgbọ́ jìbìtì yóò kó kúrò lẹ́mìí yóò wá fi ìgbàgbọ́ òdodo yóò fi rọ́pò rẹ̀ ìyẹn ni tẹ̀síhíhù ìmánìyí thumma ma'rifatu ma yuslihu bihi faridọ àìníhì lẹ́yìn náà mímọ ohun tí yóò fi ṣe ọ̀ranyàn orí òjòrí rẹ̀ lẹ́yìn náà mímọ ohun tí yóò fi ṣe àtúnṣe ọ̀ranyàn orí òjòrí ọ̀ranyàn orí òjòrí náà ń pè ní fárídọ̀ àìní fárídọ̀ àìní tó ga sí pé àtẹ̀mí àtiwọ́ àjùra wa lọ níbẹ̀ nípa pé kinní yẹn jẹ́ ọ̀ranyàn fún èmi àti ìwọ bákan náà bákan náà àwọn nǹkan tí Allah wá ṣe ní ọ̀ranyàn fún èmi àti ìwọ tẹ́nìkan ò jura wọn lọ bẹ́ẹ̀ máa rí fatu máa yusilihu bihi ọ wà lọ nímọ̀ sí àwọn nǹkan tó fi gbèrò àwọn nǹkan tó fi rí ọ̀ranyàn orí òjò orí lọ tó fi rí ṣe ọ wà nímọ̀ ẹ̀ kí wá ní àpẹẹrẹ ọ̀ràn yẹn orí òjò rí ọ̀ràn yẹn orí òjò tàbí kápẹ́ ní ọ̀ràn yẹn olúkúlùkù ọ̀ràn yẹn olúkúlùkù kí wá ní àpẹẹrẹ rẹ̀ ka àhàkámi sọ̀là gẹ́gẹ́ bí àwọn ìdájọ́ ọ̀run kíkí gẹ́gẹ́ bí àwọn ìdájọ́ ọ̀run kíkí wọ́tọ̀hárọ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ ìmọ́ra wọ́síyáàmì gẹ́gẹ́ bí àwọn ìdájọ́ ààwẹ̀ àfàmú àpẹẹrẹ wa àwọn ọ̀ranyàn olúkúlùkù wa àwọn ọ̀ranyàn orí òjòrí tá a gbọ́dọ̀ nímọ̀ sí ní tá a fi gbèrò àpẹẹrẹ rẹ̀ ka àkáàmì sọ̀làt gẹ́gẹ́ bí àwọn ìdájọ́ ọ̀run wọ́tóhárọ̀ àti àwọn ìdájọ́ ìmọ́ra bá a ṣe máa ń ṣèmọ́ra nínú Islam wọ́n ati àti àwọn ìdájọ́ ààwẹ̀ gbígbà torí pé o ti wọ ipò bàlágà ọlọ́run ti kà láfà rẹ o ti la ẹ̀sìn bọ̀ ọlọ́run torí pé o ti bàlágà nínú ọjọ́ orí rẹ ọ̀ gbọ́dọ̀ wàá máa ṣeré mọ́ ọ̀ gbọ́dọ̀ máa ṣèrànù mọ́ o ti kú ò lẹ́ni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ṣó o ti kírun ṣó o ní kírun ni látọgbọ́ tó o ti bàlágà tó o ti di mùkálàf ohun tó kù ọ́ kù ni pé ẹ̀kọ́ bó o ṣe tún ímẹ́ẹ̀lì rẹ ṣe ọmọ wa káàkiri ẹ̀kọ́ ọ̀ràn yan orí òjòrí ọmọ owó náà káàkiri so òun láti lẹ́kọ̀ọ́ tawhid ó lẹ́kọ̀ọ́ asalat ó lẹ́kọ̀ọ́ àtọ̀hárọ̀ ó lẹ́kọ̀ọ́ àsíyàm àti àwọn àti àwọn nǹkan mìíràn tó jẹ́ ọ̀ràn orí òjòrí ga sí pé ó jẹ́ ọ̀ràn femi fẹ́mi ó jẹ́ ọ̀ràn yàn fún kì í ṣe pé tẹ̀yìn kan bá ti ṣe àwa yòókù àti mórí bọ́ rárá o orí òjòrí lọ ni àwọn ọ̀ràn yẹn orí òjòrí ni àáfàá ń sọ ọ̀rọ̀ ìṣáájú fún wa ni o ọ̀rọ̀ ṣáájú ni o ó tẹ̀síwájú ó ní wàyé jìbùn àlẹ́ yìí ó tún wá di dandan fún ẹni tí a la ẹ̀sìn bọ̀ lọ́rùn á ń yù aláhùdúdìlà ó di dandan fún un láti máa ṣọ́ àwọn ẹnu ààlà tí aláwọ̀ gbé kalẹ̀ fún wa hùdúdùlọ ó di dandan fún ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn kọ́ máa ṣe kí ni an yu hafizọ alahududila máa sọ àwọn ẹnu ààlà tí àlá ò gbé kalẹ̀ fún ẹ̀dá pé ẹnu ààlà rẹ o má fẹ́ yàwó kọjá mẹ́rin o ìrun ọ̀ranyàn ẹnu àlá rẹ̀ márùn-ún ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ má má débi. ntọ́lọ̀ ń ṣe ní èèwọ̀ gbogbo àwọn ẹnu àlà àwọn òfin nìyẹn ọ máa sọ òfin àlọ́ ó di dandan fún ọ ó ti kú ọ lọ́mọ kékeré ó ti kú ọ lọ́mọ kékeré ó ti di mùkálàf so o gbọ́dọ̀ máa sọ ẹnu àlà tí Allah gbé kalẹ̀ fún wa wàyẹ́ kìfà ìndà amúrìyì ọ máa dúró síbi àṣẹ Allah. ọ ma dúró síbi kíni àṣẹ rẹ̀ àṣẹ Allah wa nahayihi àti nǹkan tọ́lọ́ ń bá kọ̀ ò ní débẹ̀ ò ní débẹ̀ ìtumọ̀ pé ò ń sọ àwọn ẹnu àlà tí àlà ò gbé kalẹ̀ nìyẹn yẹ kìfà ìdá amúrìyì wọn náà yìí ọmọ wọn ara rẹ ọmọ wọn ara rẹ níbi àṣẹ ọlọ́run àti nǹkan tọ́lọ́run bá ọ ọmọ ìwọ̀n ara rẹ àṣẹ ọlọ́run ọmọ ṣe ohun tó kọ̀ ó jìnnà sí ìwọ ló ń sọ àwọn ẹnu àlà tí Allah gbé kalẹ̀. wa yatuba ila sẹ́rí padà sí ọ̀dọ̀ ọba tí mímọ́ ń jẹ́ tiẹ̀ ọ́ sẹ̀rí padà gbogbo wọ́nranwọ̀nran rádaràda tó ti ń bá bọ̀ látìgbà tó wà ń kékeré yẹn àwọn ìrìnkúrìn tó ti ń rìn bọ̀ wọ̀yẹ̀tùbá ilallah ọ wà padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala qabula an yasikhata alayhi. síwájú kí aláwọ̀ tó bínú lé ọ lórí síwájú kó tó bínú sí ọ torí pé tó o bá ti bàlágà tán tó tó wá kọ̀ǹtínú ranù ah, láti kékeré rẹ láti kékeré ló ti ń ṣèranù bọ̀ o tún wá bàlágà o tún wá kọ̀ǹtínú ah, òun wá bínú ọlọ́run mọ́ wá bínú ọlọ́run níwọ̀n ìgbà tó ti di mùkálàfù tó ti di mukallaf ọ sẹ̀rí padà sọ́dọ̀ Allah ni gbogbo ẹ̀yin ọmọ wẹ́rẹ́ tó ga sí pé a sẹ̀ máa lé yín lọ́wọ́ mú ni ọ̀yà lọ kírun ọ̀yà lọ sìgá ọ̀yà lọ sàwo tó o bá ti bàlágà a nídìí ká lé ọ lọ́wọ́ mú mọ́ tí èjì ẹ bá ti wọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. tàbí tó o bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù tàbí tó o bá ti sùn tó o lálàá tó o da àtọ̀ sára tàbí tó o bá ti lè hunrun ní abẹ́ irú irun tá a máa ń hù lórí tó o bá ti hù lábẹ́. tàbí tó o bá ti lè di ẹni tí ó lóyún ká sọ pé ò rí nǹkan oṣù òhun lábẹ́ ọjọ́ orí òsìsì pé fifteen years lọ́ba lóyún bí ìjọba máa sọ pé ọmọ ọdún mẹ́sàn-án kan lóyún tọmọ ọdún mẹ́sàn-án bá ti lè lóyún ó ti di mọ̀kánáfà wọ́n ti lè sìn bọ̀ lọ́rùn ìwọ tó bá ti di mọ̀kánáfà sórí tá a bá ṣẹ̀tún tá a bá ṣẹ̀tún pí ọ̀ pé sóò ní kírun ni wàláì à ń fi ọgbà ládàá ni bí bẹ́ẹ̀ kọ́ a ní ìdíkásẹ̀ mọ́lẹ́ káàkiri mọ́ torí pé bọ́ọ̀ bá kírun tó o sin lọ́hùn tó o ṣàtúnṣe yímọ́nì rẹ tó bá kúlé lórí báwọn ọ̀wọ́ náà ni ṣúọ̀ ní náà rẹ ah, olólé ayé wọ bàlágà olólé ayé láti gba láti gba òkú òlò rẹ tó fi di mùkálàfà ó tún di mùkálàfà tán ó tún sin lọ́hùn tọba lè kúlé lórí ò ní ẹsikúsì mọ́ iná ló ń lọ. à ń fira wa gba ládàá ní ta bá sẹ̀ ń pè ọ́ pé áà lágbájá tó o ti kírun tó o ti ṣe gbá níwọ̀ tó o ti bàlágà kò yẹ kẹ́nìkan kan tún máa sọ fún ọba mọ́ torí pé o ti di mùkálàf o ti di ẹni tí wọ́n la ẹ̀sìn bọ̀ lọ́rùn ọ̀ràn yan orí òjò rí. tí ń bẹ lọ́rùn bàbá rẹ ń bẹ lọ́rùn tiẹ̀ náà ọ̀rọ̀ yẹn orí òjò orí tí ń bẹ lọ́rùn ìyá rẹ ń bẹ lọ́rùn tiẹ̀ náà. kátà ìwájú. wàṣúrú tuta ùbà àwọn májẹ̀mú ìrònúpìwàdà bí ènìyàn bá fẹ́ ronúpìwàdà sọ́dọ̀ Allah àwọn májẹ̀mú rẹ̀ o. sọmọ pé àfa àsánlẹ̀ kan wípé wàyẹ̀túbà ilà Allah subhana ó ronú pìwàdà ó ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run kúrò níbi àwọn ìwà ìwà ẹ̀ṣẹ̀ tó ń dá ó ronú pìwàdà sọ́dọ̀ Allah wọ́n wá ní àwọn mẹ́jẹ̀mú rèé fún ìrònúpìwàdà rẹ̀ alákọ̀ọ́kọ́ anádàmù aláàmà fàtà àbámà lórí ohun tó ti bọ́ ọ̀ọ́ kábàámà. ọ kọ́kọ́ ká àbámà ọ ká àbámọ̀ pé ha subhanallah mo pé ọmọ ogún ọdún kí n tó mọ̀ pé ó yẹ kí n sin lọ́hùn ó sì ti bàlágà sẹ́yìn láti di ọdún márùn sẹ́yìn ọ kọ́kọ́ ká àbámà ọdún márùn tó wéṣì dànù nínú ayé rẹ ìwọ tó ga sí wípé ìwọ tó ga sí wípé o tó ọmọ ọgbọ̀n ọdún. kórí ẹ tó pé wá sẹ́sìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún o ti wéṣì ẹ̀dànù nínú sẹ̀mí ayé rẹ̀ anádàmú aláàmàfààtà ọ̀ọ́kàbàmà lórí ohun tó bọ́mọ ọ lọ́wọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún o ti bọ́mọ ọ lọ́wọ́ nínú sẹ̀mí ayé rẹ̀ torí látọjọ́ tó ti bàlágà ọlọ́run mọ̀ ọlọ́run ló fi ìbàlágà sí ọ lára so ọgọ́ tó ti bàlágà òru ló bàlágà sí ni ọ̀sán ló bàlágà sí ni aláwo ti mà ọmọdé ti ọjọ́ náà àmọ́ ò sí lọ́hùn ó fi pé ọmọ ogún ọdún ó fi pé ọmọ ọgbọ̀n ọdún ó fi pé ọmọ ogójì ọdún ànádàmù àlàámà fàtà ọ ìkábàámọ̀ lórí ohun tó bọ́ ọkọ kábàámọ̀ náà mọ̀jẹ̀mọ̀ àkọ́kọ́ nìyẹn o ìkejì wà níyà alla ya'uda ila zambin fima bakiya alayhi min umri wa niyya ọ wà á gbèrò ó ní àníyàn pé ó ní padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ ó ní padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ láàrin ìgbà tó kù tó lò nínú ìṣẹ̀yìn ayé rẹ̀ wà níyà allah yahuda ilà zambin fíìmà bákì àléyìn mi ní ọmọrè ọkọ kábàámà lórí bó ti wéṣí táìmù ẹ ǹjẹ́ mọ̀ pẹ́ lómiì ó wéṣí táìmù ẹ wọ fifty years ni ó fi ìsẹ̀mí ayé rẹ̀ ráre fún àádọ́ta ọdún nígbà tó tó pọ́nmọ́ àádọ́ta ọdún ló tó sọ pé òun gba Islam tẹ́ bá wájọ fifteen years kó nu fifty years ó thirty five years ó thirty five years ó kábàámọ̀ ó sunkún tó ọ kọ́mọ̀ má bàa fi fi ọdún yẹn bí ọ lọ́jọ́ àlèkìyàmọ̀ torí ọlọ́run ló ní ọjọ́ tó lò yẹn òun ló ní ọdún yẹn tó ti yẹ kó o ti máa sìn tọ́ wàá sìn ọ wà ọmọ àníyàn wà nínú ọkàn rẹ inú ọkàn làníyàn máa wà o ṣe pé ó dà níyàn ó dà níyàn yẹn ni pé ó mú èròǹgbà wá nínú ọkàn rẹ pé ò ní padà síbi àìsìn lọ́hùn fún ọwọ́ ọ̀gbà tó kù tó lò di kejì kẹta wà á ń fi sa'atiha in kana mutalabisan biha ó fi ìyapa ọlọ́run yẹn ó fi í lẹ̀ fi sa'atiha lójú ese lójú ẹsẹ̀ tó fẹ́ túbá yẹn in kana mutalabisan biha tó bá ti já sí pé ó ti sọ ìyapa ọlọ́run yẹn ó ti sọ di aṣọ tó ń wọ̀ Eh? o ti sọ di ise rẹ o ti sọ di àṣà rẹ bí ìwọ tó sí pé o ti sọ ọtí di ise rẹ o ti sọ kó o rìn òhò di ise rẹ o ti sọ kó o ta tẹ́tẹ́ di ọ̀nà jẹ rẹ kó o lu jìbìtì o ti sọ di ọ̀nà jẹ rẹ wà á yẹ tùrúkà àlìmọ́ àṣìyà fi sàá àtìyà fi filhal ní àsìkò tó lọ́ọ́ fẹ́ ronú pìwàdà sọ́dọ̀ ọlọ́run ó fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ ní o nka mùtàlábì sàmbìhà tó bá ga sí pé ẹ̀ṣẹ̀ tó o ti ń ṣe ni tó o ti ń ṣe o ti ń ṣe o ti ń ṣe o ti ń ṣe ó fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ ní o ọ̀mọ̀rísìn àmùṣe ló máa jẹ́ látọ̀dọ̀ ẹ̀dá sí olúwa rẹ̀ kó o lọ fẹ́ ronú pìwàdà lórí ẹ̀ṣẹ̀ kan o sì tún ń ṣe ẹ̀ṣẹ̀ náà lọ. yẹn fún ọ lápẹẹrẹ ní ìsìn kí ẹnìkan wùwà tí ò dáa kó wùwà àrífín ìwà àgọ̀ kó wù sẹ́nìkan kí wọ́n á sọ fún un pé à ó kí bí àpẹẹrẹ kí ẹnìkan wùwà àgọ̀ ìwà àrífín sẹ́nìkan káwọn èèyàn wá pè sákèsí pé à ìwà tó wù yí o ìwà àrífín ni o lọ bá ẹni tó rí fín kọ́ ọ̀bẹ lọ́ba tún déwájú rẹ̀ ọ̀fẹ́ bẹ̀ ń tàn ni o lẹ́ba tún ṣe dìdìrín mí ìwájú rẹ̀ ọlọ́run wá ni o ọba tún practice dìdìrín mí ìwájú rẹ̀ kí nìyẹn túmọ̀ sí ó mú ṣeré nù bẹ́ẹ̀ náà ni ìwọ tí ò ń jalè lọ́wọ́ tó o fẹ́ ronúpìwàdà sọ́dọ̀ àlọ́ o tó ga sí pé bó o ṣe ń sọ pé wọ́ ọlọ́run foríjì mi mo túbà o foríjì mi mo túbà o ibi o ti ń sọ bẹ́ẹ̀ o tún tajú kan o tún rí sẹ́ẹ̀tì ẹ̀ o tún o tún sọ mú à ṣé bó o lóò ní jalè mọ́ ni. ó ti dààmú sí ènìyàn lóbi gá sí pé májẹ̀mú kẹta ni pé wà á yẹ turuka àlìmáàsìyà fi sàátìhà ìǹkánà mùtàlábìsàmbìhà o ní láti fi ìyapa ọlọ́run yẹn sílẹ̀ ní ojú ẹsẹ̀ tó lóo fẹ́ túbà yẹn tó bá gá sí pé ìǹtòǹṣe lọ́wọ́lọ́wọ́ níyapa ọlọ́run yẹn ó fi ilẹ̀ ní o ó fi ilẹ̀ ní. wàlá yahilu lahu an tauba kò wá lẹ́tọ̀ọ́ fún ọ kó o fi ìrònúpìwàdà kó o fi dágbà kò lẹ́tọ̀ọ́ fún ọ kó a máa ní ẹ ẹ ṣe rí ọtí tẹ ní ìmọ̀ mú yìí ẹ wò ó bóyá tó bá di tí rọmọdán ti rọmọdán fourteen forty four àbí kí la wà nísìn fourteen three àbí ok ọwọ́ ní ẹ tó bá di Ramadan fourteen forty three bóyá màá ti fi ọtí yẹn sílẹ̀ ah tọ́ ọ̀mọ́gọ́ tó kù ọ̀mọ́gọ́ tó kù náà o wọn èyí dájọ́ sí táwùbà wàláyà hílùláhù àyù àkìrá àtàwùbà kò lẹ́tọ̀ọ́ fún ọ. láti lọ èrònú pìwàdà lára kò lẹ́tọ̀ fún ọ. wàláyẹkùn ọ ò tún gbọ́dọ̀ máa sọ pé àtàyà àdíyà níyà lọ ọ ò tún gbọ́dọ̀ máa sọ lẹ́nu rẹ pé ẹ ọlọ́run fẹ́ẹ́ fi mí mọ̀nà náà títí aláwo fi fi mí mọ̀nà ọba afinimọ̀nà lọ́lọ́run àá. òun yapa àti ọlọ́run òun jalè òun dọ́kọ òun parọ́ òun ta tẹ́tẹ́ òun mugbó òun mọtí ọ̀wá ní nígbà tó bá ọlọ́run kúkú ṣàánú èmi náà ọlọ́run kúkú ṣàánú èmi náà wọ́n èyí máa ń sọ báwùn pé nígbà ọlọ́run ṣé nínú ẹ̀mí rẹ ọmọ pé ọ̀dà sóòrà àfáà tó sọ fún ọ pé n tó ń ṣe ò dáa ni ó wá ń tẹ̀ ń sọ pé àtàyà àdíyà níyà lọ títí tí yẹ ọlọ́wọ́ fi fi mí tí ó fi fi mí mọ̀nà ṣé mọ̀nà ò ti sọ̀kalẹ̀ fún ọ ni nínú Al-Qur'an sórí kìyàn máa lọ́tà ó bà lọ́ra kó sì máa sọ pé títí Allah ó fi tọ́ mi sọ́nà fa innahu. mini alamati ṣakọ́ dájúdájú nínú àpẹẹrẹ orí burúkú ni fẹ́dà bẹ́ẹ̀ bá ti fẹ́ sórí burúkú finally finally yọ́ọ́ máa lọ ìrònú pìwàdà ẹ̀ṣẹ̀ yọ́ọ́ máa lọ lára yọ́ọ́ máa sọ pé ẹ má bá mi bẹ lọ́hùn kọ́ lọ́hùn èmi náà ẹ ọlọ́hùn fẹ́ ṣàánú èmi náà ọlọ́hùn fẹ́ tọ́ mi sọ́nà mí ní àlàmọ́ ti ṣakọ̀ọ́ nínú àmì orí burúkú ló wà o wàlẹ̀kìlìlán ó wà nínú àmì pé ọlọ́run ọba ti pọ́ńtìǹtì kìlìlán ó wà nínú àmì pé ọlọ́run ọba ti kí ni o ó ti pa onítọ̀hún ó ti pa tì tọrọ ẹ̀ bá lè dàrú kó dàrú.